أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوكم ولون الحمد لله أترى كالون àti ìgbọ́rọ̀ الله Muhammad sallallahu الله. wa sallam abọ́lọ́wọ́ bá nínú títúbí rẹ̀ ní ọlá ńlá rẹ̀ ilé tí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́nu ọlọ́run kó ṣe wá láǹfààní. ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nípa àwọn ìjọ anábì Musa alayhi salatu wassalam fìràáhùn àti àwọn ìjọ rẹ̀ wọ́n kọ́ tọ́lọ́run wọ́n gbọ́rọ̀ sí anábì Musa lẹ́nu. alayhi salatu wassalam. lọ́wọ́ bá wá ń tẹ̀síwájú. lórí ọ̀rọ̀ fìràún àti àwọn tí ó tẹ̀lé الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون بالسن ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات ونقص من الثمرات لعلهم يذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون يأمرون بالسجن ونقص من الثمرات ونقص من الثمرات لعلهم يذكرون قراءتكما القرآن أفي أرقى لهم وباشي أقوى أبلون كما سيكتوا أهلا وسنة آمين ó sọ wa níbi aburú ẹ̀mí wa ó sì sọ wa níbi kùdìẹ̀kùdìẹ̀ ẹ̀ṣẹ̀ ọwọ́ wa ó sọ wa níbi aburú ṣaitan bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim ọba tó kọ ọgbọ aláyé ọba tó fi kó gbọǹdọ́ bá ṣe tiẹ̀ nìkan ni ó kà ẹ́ gbọ́dọ̀ wọlé àkàyà náà. رعبا ولقد أخذنا آل فرعون بالسنين ونقش من الثمرات ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات ونقص من الثمرات لعلهم يذكرون ولقد أخذنا على فرعون بالسنين أولم أولا الدهر أول أولين يا ويجو فرعون ولقد أخذنا على فرعون بالسنين أولا أولا الدهر الدهر أي اختبرناه وامتحناه وابتليناه agbẹ́wọ̀n wò àfi ọwọ́ tó lé àfìgbà wọn mú nígbà tí wọ́n kọ́ tọ́ lọ. wàdàkọ̀dà àkọ́fúnà àlàfẹ́ àwọn àbí sinina wà ní kọ́sí nínú fẹ́mara. kí ni káwọn ọba sinin níbẹ̀ ọ̀nà ni àlùjọ́ ẹ̀bí kí nǹkan oko má dáa alkohol ọ̀gbẹlẹ̀ ọ̀dá àníkó ṣẹlẹ̀ nínú ìlú fìràhùn ìgbà tó kọ̀ láti tú àwọn ọmọ Israẹli láti tú wọn sílẹ̀ Ọlọ́run ní ilẹ̀ Musa fi fìràhùn lọ bóyá ń làgbà ní bóyá ń lọ̀gá lọ́lọ́ ní àmì. walaqad akhadna ala fir'auna bis-sinina wa naqsin. الثمرات ọlọ́ọ̀bá ní àwọn alágbá àwọn èèyàn fìrà àwọn e. ará ìlú ẹ̀ àgbà wọn adánwò ìsìnì ayé ọ̀dá kó ṣẹlẹ̀ wọn ò rí tí wọ́n jẹ ebi ń pa wọn. dáadáa mọ́ dàbínú wọn kò so dáadáa mọ́. ọ̀sẹ̀ ìrìnà fámárà. gbogbo àwọn nǹkan eléso aníkàkùdé ó ba ntí mo ń so dáadáa tẹ́lẹ̀ kò so dáadáa mọ́. wọn ní kò sí ìrìnà fámárà tí làálàhùn yàgbàkàrọ̀. a ní kí àdínkù kó máa bá àwọn nǹkan èso nílùú fìràwọ̀n. لعلهم يذكرون لعلهم يذكرون nípa fi ṣe bẹ́ẹ̀ ó náà ní pé bóyá wọn àjẹ́ gba wàásà bóyá wọn àjẹ́ rántí ọlọ́run bóyá wọn àjẹ́ gba ọ̀rọ̀ tí Musa ń sọ fún wọn a fi yẹn mìíràn wò a fi dá wọn wò bẹ́ẹ̀. فإذا جاء tìlúmọ̀ rẹ̀ hasana tó kọ́lù lára ọ̀dẹ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà tí dáadáa bá ti ń ṣẹlẹ̀ nínú ìlú fìràhùn gbogbo ìgbà tí nǹkan bá ti ń da ọ̀lú lánà ààbò mélòó sàkáwọn ọ̀lú lálẹ́ àbíhí wọ́n ní òòsà táwọn ń bọ òun ló jẹ́ kí dáadáa yóò máa ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀. تصبوا سيئة يطيروا بموسى ومن معه tí àìdá kan tó bá ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí ọ̀dá tí nǹkan kò dá mọ́ tí wọn ò rí nǹkan jẹ wọn ò ní sọ pé ó sa àwọn ló fà yàrá ọkọ̀ yíyá wọn bí wọn sáárà máa قل يأووا بموسى ومن Musa àtàwọn tó gbà á gbẹ́ òun ló kórí ibú báwọn nínú ìlú olófa tí nǹkan ò fi dá wọn ni Musa ló fà tí nǹkan bá da wọn ló sa wọn táwọn ń bọ òun lójú da táìdá bá wá ṣẹlẹ̀ sí wọn tí nǹkan kan ò bá ṣe dáadáa. ìwàpọ̀ ìyàrú bí Musa wà máa. wọ́n ní Musa àti gbogbo àwọn tó gbà á gbọ́ àwọn lọ́kọ́ ní ìlú tí wọ́n bá lù ní òjò kí nǹkan ó da nínú ìlú máa. alá ìlà máa pọ̀ ìròhùn ìdàwọ̀. ọlọ́ni ọlọ́mọ gbogbo nǹkan tí ò lọ bó ṣe yẹ kó lọ nílùú wọn kì í ṣe Musa ló fà ìnáná tọ irun ìgbẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá látara pé o gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu. wàlákìlá àfihàn ọmọ láàyè àlàmú. ọba ní ṣùgbọ́n gbé ọ̀rọ̀ àwọn èèyàn fìràún àti fìràún gbọ̀ngàn lára láàárọ̀ ọ̀rọ̀ pé táwọn bá padà síbi ìtọ́lọ́ gbogbo nǹkan tó dáa tábà gbọ́rọ̀ sí musalẹ̀ mu kìí ṣe dídé musalukóyè náà àìṣètò ọlọ́run yọ náà wọn bá fi ń fìyà ìgbọ́ràn jẹ wọn ìlàkìlọ̀ fara wọn lára àwọn ìrọ̀lù ìdáwà sí wàlá ẹ̀kẹ́ ìlà àkẹfàrọ̀ ذلك سهرنا بها فما نحن لك بمؤمنين àwọn ìjọ fìràún bọ́bá rí sọ fún wa yóò Mùsá yóò rí Mùsá sójúṣe ọlọ́run ẹni tó mọ̀dọ́ pa gbogbo àwọn tó kù lọ òun ni Mùsá الأنعام وقالوا مهما تأتنا به من آية وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بالمؤمنين وموسى مهما تأتنا به من آية bó ti wulẹ̀ kò mọ mọ àwọn nǹkan mi wá fún wa tó àti náà bí ìrìn ọ̀ọ́yá. gbogbo àwọn nǹkan sí ìyanu tó ń ṣe yẹn bó ti wulẹ̀ púpọ̀ tó. àmọ́ wípé lè ta sí náà bí ha ọ̀rọ̀ náà bí ha. òfin padà ni kábà ló gbá náà ló fi ń ṣe ìdán ló pa fún wa. ọ̀nà ìlànà ìlànà bá bí mi ní àwọn olùgbàgbọ́ gbogbo tó orí kò mú wa gbogbo tó orí o ṣe tó jọjú tó bẹ́ẹ̀ lọ fana máa ń gbà gbàgbé láíláí àní ìgbà tí ó Musa. أرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والقمل والضفادع والدم الصلاة والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان فأرسلنا عليهم الطوفان وتتيا تيوتو جاو وبس فرعون tú àwọn ọmọ bàbá Israel kò tú wọn sílẹ̀ ọlọ́run fún arsalna alayhim tufan. arsalna alayhim tufan. ọba ní kójú kan rọ̀ àtòfan onáàmì òjò omíyalé tó gbalé tó gboko tó ba ogun koko jẹ́. arsalna alayhim tufan. ọba kan jẹ́ pípààyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní olóṣòfò àníkóró nínú fìràún kí ló dé tọ́lọ́wọ́n bá fi ń ṣe ogun èyí kí fìràún ó lè dáwọ́ ó lè gbà fún mọ́sá kó sì lè tún àwọn ọmọ ìsirahí ó lè tún wọn sílẹ̀ ọlọ́run ọba ní àníkójú òye tó fáwọn àwọn afúnimọ̀ tẹ̀síìrì wọ́n ní tó fáwọn òun náà ní àlùmọ́ kẹfẹ́rẹ́tù àmtọ́ pípọ̀ òjò omíyalé ó tún bọ̀ mọ́ àwọn olùrẹ̀sì tí wọ́n ní àtòfáàn ó túnmọ̀ àtọ̀ ẹ̀rùn tó jẹ́ òní ìbárọ̀ nígbà míì yóò mú àjàkárí àrùn yóò tún mú gbogbo àwọn nǹkan àwọn yìí lọ́wọ́ bá ní kó máa ṣẹlẹ̀ fáwọn ọ̀sán náà alẹ́ pé tó bá ti bọ́ sóko ó máa ń jẹ gbogbo oko ni wọ́n máa ń pè ní ẹlẹ́tẹ̀ tata bí iṣu ọba tún gba gbogbo òlu gbogbo oko wọn tí wọ́n dá pátá náà ni àwọn tata yìí wọ̀ wọ́n jẹ gbogbo nǹkan oko pátá ọlọ́run ní atúfì yẹn dán fìrà àwọn atúfì dán wọ yẹn nìkan kọ́. wàlùkùnmẹ́lì. àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀síìrì wọ́n tu lọ́nà tó pọ̀ alẹ́kúnmẹ́lì alẹ́túmọ̀ rẹ̀ sí iná inú iná tí wọ́n ń bẹ ibi tó bá dọ̀tí alẹ́túmọ̀ rẹ̀ sí oògùn èyí tí wọ́n ń bẹ lára ajá àbí na àbí màálù alẹ́tù síbẹ̀ atúletu sí edo albargos albarog albaragos O lè túmọ̀ sí idán ó tún lè túmọ̀ sí ìdán ọlọ́run ọba gbogbo ìtumọ̀ tá a rí àfún gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà ló gbá lọ. wọ́n kó ọlọ́run ọba ní àní kí gbogbo ìlú pátá tẹ̀ bá ti sínú abọ́ ìdán lọ́ba ń bẹ̀. bí ọba ti gbogbo ara àsán eégún àsán àdán gbogbo ogun ajú ojú nínú fúlàánù ìdún gbogbo ẹ̀ ìdún gbogbo ẹ̀. ọ̀rọ̀ mi àfihàn yẹn bẹ́ẹ̀ wò báyà wọ́n tún lè já wọ́n. ọ̀fáàdì àwọn atúnikáwọn ọ̀pọ̀lọ́ kan gba gbogbo ìlú. bọ̀ọ̀bá sí àgọ́ ọ̀pọ̀lọ́ tó jáde bẹ́ẹ̀ ibi bẹ́ẹ̀ pọnmi sí ìjọba níbẹ̀ ọdún ní ọ̀pọ̀lọpọ̀ fò jáde bẹ̀ bàbá ń dáhùn oúnjẹ ẹ̀bá sí oúnjẹ rò ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta ọba tó fò jáde bẹ̀. ọlọ́run ọba ní atúnikàwọn ọ̀pọ̀lọ́ oníran náà kí wọ́n máa dà wọ́n láàmú nínú ìlú fìràwọ̀. ọlọ́run ọba ní àwa ní omi ó tún dàbí ẹ̀jẹ̀ wọ́n bá bu omi kalẹ̀ ká tó dé wọ́n bá wù ú tán kù sí omi yóò ti pọ́n bí ẹ̀jẹ̀ ọlọ́ni gbogbo nǹkan wọ̀nyí pápá náà láàfin ní fìràúnù láàfin nílò ẹ̀ẹ́tì ìgbọ́fà sọ̀lẹ̀ tí ọlọ́wọ́ bá ní gbogbo ìpàṣẹ yí àwọn àmì ọlọ́wọ́ bá èyí tó àyà ti gbọ́fà sọ̀lẹ̀ àwọn àmì ọlọ́run ọba ni tá a ṣàlàyé ẹ̀ nífọ̀síwọ́wọ́ bóyá fìràhàn bóyá yóò lè jáwọ́ níbi ìmọ̀jú àwọn ọmọ bàánú Israel sílẹ̀. pásítọ̀kẹ̀bàrò. ọlọ́run kàkà kí fìràhàn àtàwọn èèyàn rẹ̀ ká gbà wá sí látara gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ṣe ni wọ́n gbéra gan-an. àkẹ́rù ò máa ń mọ̀jẹ̀rì mi síbẹ̀síbẹ̀ wọ́n tún jẹ́ òkì wọ́n tún ṣe àyà líle sọ́lọ̀ ní ibi fúnra mi sọ fún ẹni pé ọmọ rẹ̀ rí gbogbo tí ìṣẹ̀lẹ̀ yẹ orí ibú tí musa kó wà lójú ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ti sọ wípé àwọn òòṣà àwọn òjẹ́ nǹkan àwọn òòṣà yẹn wá ń bínú àwọn òòṣà yẹn ló ń bínú so oògùn rẹ̀ náà sì ni pé ọmọ tẹ̀lé musa tí obìnrin bá ti padà sọ́dọ̀ sáǹsì àwọn oṣù ní bínú mọ́ ọlọ́ni kàkà tó yẹ fún gbà pé látọ̀dọ̀ ọlọ́run bí ọlọ́run bá ti sọ̀rọ̀ ní ọlọ́run ìgbéraga ọ̀dẹ́nu kọ́ ọ̀nà mọ̀jẹ̀rẹ̀mí. ìṣèlú ìyá ọlọ́kàn líle sọ́lọ́run tó bá ń rìn. wọ́n lọ́mọ wọ́pọ̀ àlẹ́ ìhìnà òwe jì. يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل ọlọ́ọ̀bá wa ń bẹ̀rù ولنرسل oríṣiríṣi يا ọlá aṣetiẹ̀ ìdún ìdún aṣetiẹ̀ òjò àárọ̀ abà gbogbo nǹkan jẹ́ àwọn tata àwọn náà gba gbogbo oko wọ́n ba gbogbo nǹkan oko jẹ́ ṣùgbọ́n sáà ń sọ fún ọgbẹ́ ẹ̀fọ́ kàbálẹ̀ àwọn musa ló ṣẹ̀wọ̀n lójú wọn máa bínú àgbàdo wa lójú ẹ wọn ẹ wá já musa. wàlámà wàkọ́ àlẹ́ ìgbé ọ̀rìn. wọ́n ní ẹ̀jẹ̀ ká tiẹ̀ wò ó ná ká sọ pa àti gbá tiẹ̀ bí a kì ní ìwé yìí padà. olùwà musa. wàkọ́ àlẹ́ ìgbé ọlọ́run nígbà tí ìyẹ̀sí ìyẹ̀lẹ́gbin ìyàdọ̀tì tó ń bá wọn fúnra tí ò dáwọ́ dúró mọ́ tíṣẹ̀ mi lé gbogbo wọn. kọlu ya musa kọlu ya musa. wọ́n wá ní ìwẹ̀ musa ń lọ bá musa. ó dé òlàlẹ́ ó bá tẹ̀bí àhídà ìgbà. wọn ò sọ pé rọ́bà náà wọn ni ó dé òlàlẹ́ ọ̀rọ̀ bá ọlọ́run rẹ̀ yẹn ọ̀wà bá wa bẹ́ẹ̀ mo sọ pé ọlọ́run wa ọlọ́run ọba ààrẹ yẹn bá wa bẹ́ẹ̀. bíbá àdìgà ẹ̀ẹ́dàkà. bó o ṣe máa ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀hún bá wa bẹ́ẹ̀. àdéhùn èyí tó bẹ ọ ṣe tó lọ bó tó bá ti pè ń ó jẹ́ pé rẹ ò bá wa gbogbo èyí ti ṣẹlẹ̀ yìí bóyá ẹ̀ṣẹ̀ wa ìlú fi bẹ́ẹ̀ bóyá ìgbà tí náà ló tó rí bẹ́ẹ̀. làẹ́ kàṣàfà àná rẹ̀jẹ̀sì. wọ́n musa tó bá wà bẹ́lẹ̀ ọba rẹ̀ tí ìyẹ̀ sí ìwọ ẹlẹ́gbin tá ń jẹ yìí tó bá lè kúrò fún wa. lànà omi náà nà láàkì. àfidá olójú àgbà ìwọ musa gbọ́. wà lànà oríṣi lànà máa ní ìṣòro ìyẹn àwọn ọmọ Ísírẹ́lì tá a mú lẹ́rú á tú wọn sílẹ̀ ó mọ kó wọn lọ bí ìyá yìí bá lè kúrò. bàrà ńlá kásàfùnà ánìlọ́nà yìí jẹ́sì ilá ajáde ni wọ́n ń bá a lè gbọ́nà ìdá òyìnbó fún un. أيضا فلما كشفنا عنه المرجز إلى أجل من بالغون إذا هم ينكفون kífèrè ara ìjọ fìràún anábìbújá bá wọn bẹ lọ lórí ọlọ́run wọn ti láwọn ó ṣètò ọlọ́run ọmọ àkọ́rọ́ ni wọ́n pa anabi musa bọ́lọ́ falamma kashafna anhu al-rijz falamma kashafna anhu al-rijz ìgbà táwọn ọlọ́run ọba àwa kan ìwà yẹn akakúrò fún wọn. bá ajáde lòún bá lùgbò. ìgbà tó tó àsìkò tá a fẹ́ kíyà ni jẹ wọ́n dà àwa isa bẹlẹ bàtà ìgbàlúmọ òjò alárò àròdá nínú ìgbọwọ dúró nígbà tó tásìkò táwọn lọ ń fẹ́ da dúró ìdá ìyẹn kò fẹ́ ìgbà tí wọ́n rí wípé gbogbo nǹkan ti lọ́wọ́ dúró wọ́n tún jàǹbá àjọ ọba musa ṣe ṣe bí ẹlẹ́gbàgbọ́ gbàgbọ́ kọ̀ gbàgbọ́ náà. فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك لحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون أرى فرعون lágbára púpọ̀ ó sì ní gbọ́ra ga gbà tó wá kójú ẹ̀ yóò gbà yóò gbà ó gbà ó tún dúró lórí ìyapa àṣẹ ọlọ́run anábì Musa wá bẹ lọ́wọ́ ìsàlàtù sàlẹ̀m lórí ọmọ fìràwọ̀nì méje kẹ́bi ilẹ̀ ọ̀rọ̀ fún ti ọlọ́run kí yàá lè jẹ́ torí pé tó bá lọ túbá ó ti balẹ̀ jẹ́ pọ̀ wọ́ọ̀lọ́ wọ́ọ̀lọ́ musa rabbana. àlẹ́bí musa wa ń bọ̀ lọ kúrẹ́ ọlọ́run. rabbana innaka ataita fir'auna wa malahu zina. ìyá ọlọ́run ọba ìwọ náà ló fún fìràhùn àtàwọn èèyàn rẹ̀ wọ́n yí ìwọ ló fún alágbára. wà á máa ń fa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà ó fẹ́ bẹ̀rẹ̀ lórí. lóbi jẹ́ pé tọ́rọ̀ rẹ bá ti ṣú àwọn ẹni ọlọ́run ọlọ́run wọ́n fẹ́ fẹ́ ọjọ́ rẹ̀ sùn ọlọ́run ó ti máa ṣe onísọ̀rọ̀ ó ti máa ṣe ó dákẹ́ ṣùgbọ́n tó bá wá gbé ìjẹ́ ẹni wọn àmì ọlọ́run abẹ́gbẹ́gbẹ́ ẹni ìṣòro ọlọ́run ń da afẹ́kọ́ ṣe pẹ̀lú ẹ̀mí bàbá ti bẹ̀ lọ wọ́n tó sọ pé ọlọ́run ti mọ̀ àrẹ́gbẹ̀rún sáwárù ti gbé ìgbàwó láfẹ́ ṣèyí dà gbogbo nǹkan ló ṣẹlẹ̀ ẹ lẹ́ gbàgbọ́ ẹ tún gbàgbọ́ ìyá sì ń gba àwọn bàánú Israẹli ànábì Musa wa tó lọ nípa Ọlọ́run ọba wa. wàkọ́lẹ̀ Musa rọ̀bánà ìnáka tẹ́tà fìrà ọ̀nà ọ̀mẹ́lá òfin àtàwọn àmọ́ àlàáfíà àti ìgbòmíyà. ọlọ́run ọba ìwọ ló rán mi iṣẹ́ náà ló ní kí n lọ bá fìràhàn àtàwọn èèyàn rẹ̀ ìwọ náà ló sì fún fìràhàn àtàwọn èèyàn rẹ̀ ó fún wọn lọ́lá ó fún wọn lówó nítayé lọ́wọ́lọ́wọ́ nítayé ìrìnkòmí òní ó sì ní kí n lọ bá wọn wọ́lọ́wọ́ ọba lóun náà ní sí wọn. ọ̀bàná lè yọ̀gbìn lè à ń sọ̀gbìn owó tó wá ṣe fún wọn yìí tó fún wọn wò fi ṣe tirẹ̀ ọlọ́run ọba wọ́n fi ń ṣe àwọn èèyàn lọ́nà rẹ ni wọ́n fi ṣe àwọn èèyàn lọ́nà lójú ọ̀nà rẹ ni. ọ̀bàlá pẹ̀lú sàlá àmọ́ àlèyé. ọlọ́run ọba gbogbo owó tó fún wọn yìí bí kákùn tó nípa wọn gba owó ni wọ́n ní tí wọ́n fi ṣe ti wọ́n lọ ohun tí wọ́n ní májè wọ́n ní náà. wọ́n ṣubúdẹ̀ alákòrò nìyí. wọ́n tún lè ṣe ti wọ́n lọ torí pé wọ́n bá rọ̀ kó ṣe ṣe kó burú jù. wọ́n ṣubúdẹ̀ alákòrò nìyí. wọ́n tó lé yẹn kò tí ì lè tún lè jòrè lọ kí àwọn ọjọ́ ti wọn. wàlá yóò mìíràn àtà yàrá òun àbá àbàlà àlè ọlọ́run ọba mẹ́jọ ó gba tiẹ̀ títí tí ìyàwó fi jẹ́ fìrọ́nù bẹ yàgò àyàn ni fìrọ́nù musa bẹ̀rẹ̀ ló fìrọ́nù rẹ̀ gbogbo ń tá a lè ṣe láti ṣe ìgbà ìrẹ ọlọ́run ọba jókòjò ìyá rẹ ó tètè sùn ló sì tètè fọlá mọ̀wálé hé owó tó ní ìyá ọjọ́ ìwọ parun wàsídọ̀dẹ̀ alákòló bèbè ọba rẹ ó tún lé sí bá dúdú tẹ́lẹ̀ lọ. fọlá ìmìnà fi dé wá bá Musa ó bẹ ọlọ́run ló fara hàn lẹ́nu. kọ́lá kọ́lá òjì bá dá àwọn àtòkò mọ́ nítorí pé ní abá ń bẹ ọlọ́run dáwọ́ tó mẹ́fúlùú ẹni tó bá ṣàbòsí fún ọlọ́run ọba ọ̀fẹ́ kéèyàn máa pariwo sọ̀rọ̀ tó le síta ìlànà tó lónìí ọlọ́run bó nífẹ̀ẹ́ sí àlùjáhàrù ní ọlọ́kàwọ̀ ìlànà ìgbọ́lọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí kéyìn ó máa kíbò síta ṣùgbọ́n bá sàbò sí fún yàn èèyàn lè sọ síta ìdí mi ìyàtọ̀ fi jẹ́ wípé ká má sàbò sí àbòsí ò dáa bó o bá ṣàbòsí ẹni tó ṣàbòsí fún ẹni tó bá ti sọ fọ́lọ́run ló ṣẹlẹ̀ sí ọ. látàdílé máa ń ẹ̀dá máa tó ń pa náà kó tàdúrà fàdúrà ìrìnjọ kó bá lánàdà mi fàdúrà ìrìnjọ kó bá lánàdà mi. tábìlì mi ń mọ ìbọn mi kúńtà kó tàdúrà. ترد عقباه إلى الجميع لا تظلمن إذا ما كنت مقتدرا واضرب يرجع عقباه إلى الندم واضرب يرجع عقباه mọ́kútẹ́dìrọ̀ wọn ni kò má ṣàbùsí. má ṣàbùsí. ìbá máa tó ìgbà mọ́kútẹ́dìrọ̀. tó bá rí wíwé tó bá ṣàbùsí fún kò sẹ́ni tó gbọ́ ẹlòmíín bẹ yóò fi àjọ yóò gba ẹ̀tọ́ yóò tutù ọ̀mọ́lé bàbá adéjọ́ ọlọ́pàá wọn náà sì lọ bárò àwọn báyìí jà agbàkúwọ̀ tọ́ ṣùgbọ́n wọ́n ti san owó ẹ̀wọ̀n rẹ̀. látàbí ní bàbá ìlànà olùdámọ̀ owó tẹ̀lé àmọ́ àti ìbá lọ ń lọ pé ìwọ ló tún jẹ̀bi. látàbí ní bàbá ìlànà olùdámọ̀ owó tẹ̀lé àwọn adájọ́ pátá ọwọ́ kápá rẹ̀ ní gbogbo wọn wà. látàbí ní bàbá ìlànà olùdámọ̀ tẹ̀lé àwọn tó lágbára lẹ́nu tó rò pé o lè fi àjọ mọ́lá kejì o lè ṣàbòsí fún kò sẹ́ni tí ó bì ọ́ léèrè. àfààní la tábìlì náà ìdá wọn kò ń ta mọ́kútà dùnrà. láàárọ̀ ìmọ̀lẹ̀ ìyá máa kó ta mọ́kútà dùnrà. báwo ni ìdáhùn ọkọ̀ bá wọn náà ń dání fábìlì ìyàrá ìdáhùn ọkọ̀ bá. ọ̀pọ̀bá òyìnbá ìlàdọ̀mí ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀lẹ́jọ́ ọ̀pọ̀bá òyìnbá ìlàdọ̀mí. tó bá ṣàbòsí láyé yóò padà kábàámà kó tó jáde láyé kò sí ẹni tó bá ṣàbòsí tí ò túbá yóò padà kábàámà kó tó jáde láyé tó gbọ́dọ̀ kó ṣàbòsí fún ẹni tó yàgbẹ́ ló gbàgbé. تنام عيناك تنام عيناك والمظلوم منتبع تنام عيناك والمظلوم منتبع rántí mọ́ tanamu àyìnà kàwé sọ̀rọ̀ àyìnà wọ́n ti gbàgbé kó ṣàbòsí wàlùmọ̀tòlùmọ̀ mọ́ tẹ́bẹ̀ ẹ̀ tó ṣàbòsí tó ń bá ti jí lóru kò ní sùn. wàlùmọ̀tòlùmọ̀ mọ́ tẹ́bẹ̀ ọlọ́wájú tó bá rántí kó gbọ̀tọ̀ ọ̀run lọ́wọ́ ọ̀run torí pé òun lè rìn ẹgbẹ̀tọ̀ ọ̀run lọ́wọ́ ọ̀run òun ọmọ yẹn ọgbà tó ń lọ́wọ́ torí pé òun lówó lọ́wọ́ tánàmù àìrìnà kàwá rẹ̀ mọ́fílùmù náà jọ̀bẹ̀ ọ̀rọ̀ yẹ́dùn alẹ́ kàwá ńlá ìyá ń tánàmì yẹ́dùn alẹ́ kàwá ńlá ìyá ń tánàmì. tánàmù àìrìnà kàwá mọ́fílùmù náà. وعين الله لم تنبي بدر عليك الله لم تنبي ẹni ṣàbòsí ẹni tó ṣàbòsí fún tó sì mọ̀ pé èèyàn ń jẹni tó bá ṣépò fún ọlọ́mọ torí pé mood tí ó fi sọ̀rọ̀ yẹn òun nìkan kọ́ ló ń sọ̀rọ̀ yẹn àṣẹ ọlọ́run yóò fi òun tó bá sọ̀rọ̀ ìwé àmọ́ ìdílé rẹ̀ ṣe kò lè ṣe nǹkan kan lóòótọ́ òun fọ̀ ọlọ́run lọ́wọ́ ń sọ yẹn lọ́wọ́ gbà bẹ́ẹ̀ èèyàn gbúdọ̀ sọ́ra mọ́ṣàbùsì ẹlòmíà ó mọ̀ pápò sílẹ̀ òun sọ pé tí bá ṣe kí lè rẹ́sì ó sì ṣe bẹ́ẹ̀ ìyẹn a máa ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń dúró lẹ́sẹ̀ títì à ń ní àjọjọ́ kan àwọn ọlọ́pàá kan wá dára dúró wọ́n ní kí ní kọ́ àfihàn ó wà eléyìí ń kọ́ ó wà ó wà lé náà ń kọ́ ó wà ó yàn táyọ̀ kọ yìí tókù bọ̀ ni nọ́mbà kan ó yẹ kó wà ń bẹ̀ kò sí ń bẹ̀ ní aṣọ ìgbọ́ báyìí náà ni tó bá dojọ́ mi àmọ́ mi ní ibi ọ̀gbọ́ pé ó ní nọ́mbà kan tó yẹ kí táyọ̀ tó ní àmúdà àwọn road safety náà máa ń pèrè ọ̀dọ́ àmì rẹ̀ ọmọkùnrin àti ìṣẹ́wà ọ̀hún wà á ń kájú lọ bì kan ní wọ́n ti ń pò wá abẹ́lẹ̀ ṣe wá sí pàápàá ẹgbẹ́ àjọ ẹja máa ń lọ ní ìṣòro wò ní pé àwọn àbáfà fún mọ́tò kọ́dà wọn ẹja dùn àwọn adúró títí ó gbà wọ́n ó kó sọ́wọ́ wọ́n á sọ fẹ́ ní ẹ̀mí ní ẹja sọ̀kalẹ̀ ẹ fi ọkọ̀ ní ẹja lọ́wọ́ kan ká máa lọ àtọ́jú bá sọ kalẹ̀ ẹkú bá ẹ̀wọ̀n tó wà ojú àdé ẹkú ẹkú àkẹ́ ọkọ̀ yẹn ẹ̀dá àmàlọ́ nǹkan wá wọlé ah, ṣé ẹ̀mọ̀lẹ́ àfilẹ̀ àmàlọ́ náà kò sí pé ìwọ ti ṣe ń tọ́ ọ fẹ́ ṣe àwa náà sọ fọlọ́ nígbà tó kún ṣe fún àmàlọ́ bàbá padà rí bàbá bọ́kọ̀ fún mi bàbá bá yín bí àjọmọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn fọlọ́ ṣe wà sí àlè dúró àmàlà àfọkọ̀ ni àwọn ọkọ̀ pẹ̀lú ògbọ́n rẹ̀ ó ń tẹ̀ bá débẹ̀ sẹ́yìn gbọ́kọ̀ débẹ̀ àmì ẹ̀ ti gbà nínú títóbi ọlọ́run kan kó má jọ ilé ọlọ́run tó tún jù wọn lọ ó súnmọ́ ìgbóhùn lánàá gbogbo bàbá padà bọ̀ ṣùgbọ́n àwọn sọ nígbà akẹ́kọ̀ọ́ lọ́run ní ìsìn lásìkò yìí á sọ nígbà akẹ́kọ̀ọ́ lọ́run sí ọ̀ká tó padà wá bọ̀ níbí ọba ni bí mo ṣe gbé ọmọ ìmọ̀ mi èmi náà <laughs> ìmọ̀ ìmọ̀ ọba tó bí ọmọ ọlọ́jà ẹ̀yìn èyí sáà máa lọ àtiwé àtigbé mọ̀ kò lọ àwọn abẹ́lẹ̀ owó ọkọ̀ àmàlà tó bá bò sí mi tó ẹ bá àwọn tó ń bá lagidi òní má bá fà ẹ ṣùgbọ́n ìgbìmọ̀ bá fò ní lagidi àní yí wọn lẹ́jọ́ ewu tó ẹ máa àwọn nǹkan ẹ wà ní gbẹ̀kọ̀ níbẹ̀ pẹ̀lú òkú ọlọ́run kódà ọ̀kadà lágùn níbẹ̀ ẹ bá ní ọ̀kọ̀ọ̀kan a sì sọ ìtọ́lọ̀ ń sọ̀rọ̀ yìí. yẹ̀dẹ̀ ọ̀ọ́lẹ̀ ìgbàwá ìrọ̀rọ̀ ìlànìtọ̀ náà ni yẹ̀dẹ̀ ọ̀ọ́lẹ̀ ìgbàwá ìrọ̀rọ̀ ìlànìtọ̀ náà ni. ọjọ́ máa lọ ọjọ́ kó wà fáfá ọjọ́ máa gbogbo òwe tó ló gbalẹ̀ dìgbà kò sí nǹkan kan náà ní táyà ó ti expire mú ah, láìsó ah, ó ti lè expire tó látara àdé eléyìí ẹ má jẹ́ ká ṣàbùsí ẹni tó bá ṣàbùsí sí ẹni tó bá sọ fọ́lọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ni da'watu al-mazlum èpè tẹ́ni tá a bá ṣàbùsí sí tó bá ṣẹ́ fún yàn anabi ni kò sí gàgá láàrin èpè àtọ́lọ́ kò sí gàgá tó stop ẹ̀ direct wọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sí sáyẹ́nsì ìwọ rò pé o lágbára o rò pé o nípò ẹlòmíràn sọ fún ọ pé sórí nǹkan ìwọ ló yẹ kó ní mi ò dẹ̀ ní jẹ́wọ́ ní jẹ́ kí ni mo ṣe fún màá fi yí ọ pé àwájú ọ lọ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n lọ bẹ̀ lọ èyí tó o bá sọ kọ́lọ̀hún èyí tó o bá fi gbọ́ kọ́lọ̀hún sí náà ọlọ́run sí nǹkan báyìí àfọwà imam ahmed ọmọ hanbal kọ́lọ́hún ọba kó bá ayé mi sí ìgbà tí wọ́n fi yà á jẹ imam ahmed ọmọ hanbal lérí khalqul Qur'an wọ́n béèrè béèrè lọ́wọ́ gba àfáàlù wípé alukur'an sẹ́dá ní kur'an abọ́rọ̀ ọlọ́run ìmọ̀mọ̀ anábọ̀ hanbal ọlọ́rọ̀ ọlọ́run ni kì í sẹ̀dá kur'an yìí sẹ̀dá ọ̀rọ̀ ìròyìn ọlọ́run ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sọ pé ẹ̀dá ni ẹni tíjọba ń fẹ́ nígbà náà ni pé kí wọ́n sọ pé dà gbogbo àwọn afáàtì yìí sẹ̀dá fìyà jẹ wọn débi pé oníkàlùkù padà sọ pé àwọn náà ti sọ pé ẹ̀dá ni o nígbà tí ìyàlójú ẹ̀ ṣùgbọ́n mọ́mọ́ Ahmad bin Hanbal òun ò tiẹ̀ ní sàǹdẹ̀ ó láǹdí iṣẹ́ kì í ṣe ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ni ní Quran wọ́n fìyà jẹ débi pé wọ́n á nà nígbà míì a sì dákú tọ́ba tó lọ bílẹ̀ rẹ̀ so ti tọ́ba ti sọ́nsì ọmọ lọ ní nara Al-Qur'an kalamullah ọ̀rọ̀ lọ àwọn àgbẹ̀ òkò náà lọ kan sọ pé ẹ̀dá ni ọ̀nàrà ó lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ tọ́ba lọ sọ bẹ́ẹ̀ níjọ́ náà yìí ṣe ń táwọn ìwòlà àbámọ́ àwọn èèyàn ní sọ pé wọ́n ní wọ́n kò sọ́mà wọ́n lòun náà sọ bẹ́ẹ̀ àwọn àfáàní yẹn wọ́n fi ìyà jẹ Ahmad bin ìgbà tó wáyé wọn fẹ́ fi ṣe ẹ̀sìn tó pọ̀ n ti àfáà lójú kan ní ká bọ́ lè ní òòrùn kan máa ẹni tó wá padà tún wá gorí àlééfà bàbá ṣeéṣe sí bàbá yẹn fi kú ọmọ tó wá gorí àlééfà òun tó wá ní ẹtì ẹ lọ́ba ń gbé wá òun fẹ́ rí díẹ̀ ká ló ń wá mẹ́wàá ká kú àsọ̀tà rẹ̀ kí wọ́n nà ẹ́ níwò wọ́n wá sọ fún amadu ọmọ ambal wọn kò sí wà lọ́yà wọn sì gbóhùn lọ́yìn kóhùn àti ọmọ fojú karabáyì ìgbà tí wọ́n ń gbé lọ ó kù díẹ̀ kan bí àfihàn ni wọ́n tún fọ́ báyìí kò ti jáde láyé. yàtá sí lè máa nà ìlà máa kó jà mọ́ kó jà dìrọ́ fàfẹ́yìn yẹ̀rọ̀jọ́ ọkọ̀bá ìlànà dání fàfẹ́yìn yẹ̀rọ̀jọ́ ọkọ̀bá ìlànà. مقتدرا فاضرب الرجل عقباه إلى الندم فاضرب الرجل عقباه بمن يظلم عيناك والمظلوم منتبع يدعو عليك وعين الله لم تنم يدعو بما يدعو عليك وعين لا متنبي يدعو عليك وعين الله بما متنبي nǹkan tó pọ̀ gbogbo wa náà ti rí láyé bá a ṣe kéré mọ́ yìí gbogbo ẹ̀dá bá ṣàbùsí fún ní tó bá sọ láì ṣe nǹkan kan láì tó bá ti sọ ó lè pẹ́ ó yá nǹkan yóò rí bẹ́ẹ̀ bàbá kan bẹ gbàtà wà ń kékeré ọlọ́run bò láṣírí púpọ̀ gbogbo àwọn nǹkan yẹn wá sí mi pàápàá jùlọ fẹ́yìn obìnrin ọlọ́run bò bàbá yẹn láṣírí púpọ̀ típà tó ní nígbà tí nǹkan da ó fẹ́ tó mẹ́rin tó ní fúnra rẹ̀ tí wọ́n á máa ń dìlífà fún lójoojúmọ́ bàbá yìí ni ó dá ìyàwó tó fẹ́ ìyàwó rẹ̀ ó ló dá ìyàwó yẹn lókòwò ṣọ́ọ̀bù ìyàwó kódà odidi píkọ̀pù kan nígbà náà ìyàwó yẹn máa mú un lọ sí bàbá yóò lọ rajà provisions bàbá yẹn ló dá lóko òwò nǹkan yẹn tó fi ní àdéhùn bá dé gbogbo tí bàbá parẹ́ bàbá yóò ní kankan mọ́ owó tìyàwó parẹ́ ó tún fẹ́ sí ní ó débi wípé ẹni tó ti ní tẹ́lẹ̀ kò ní kankan mọ́ ó wà lójú bàbá yẹn máa ń lọ ìgbà gbogbo àgbófure yẹn igbó ni igbó ni gbogbo bẹ́ẹ̀ béèyàn bá ti kọjá junction gágà yẹn ibùdó páàkì mọ́tò páàkì gágà yẹn kò tiẹ̀ sábì igbó onígbogbo ọlọ́bẹ̀ kó tó débẹ̀ yẹn gan náà igbó ni gbogbo bẹ́ẹ̀ bàbá yẹn lọ ń dáko lórí abẹ́yẹn ìyá ló ti ń dáko ẹsẹ̀ ni ó fẹ́ràn ní ó fi rìn ibi tí ó fẹsẹ̀ ló fẹ́ tó bí irú sí fúta north gate ni ó ní south gate yóò fẹsẹ̀ rìn lọ yóò fẹsẹ̀ rìn bọ̀ oko olówáńdá nǹkan do ká gbin pákí ẹ̀gẹ́ nǹkan báyìí ní ṣe kókó gidi kan náà oko àdájẹ bó bá wá ṣe ẹ̀gbẹ́ náà orí rẹ̀ ni ó fi òru lọ bí tí wọ́n ti fi ṣe gàrí yóò tún gbé wálé kí àwọn yẹn náà jẹ káwọn ọmọ náà jẹ ọwọ́ àdọ́jọ́ kan ìyàwó yìí òun adáni oúnjẹ nínú ilé gbogbo àwọn tá a jọ ń gbé ilé fún oúnjẹ kò ní fún oúnjẹ tí bàbá yìí síbẹ̀ tábà wá ń bilé rè pé oúnjẹ tọkọ rẹ sófin wúlẹ̀ jọmọ níbo ló ti fẹ́ rú yóò ní òfin wúlẹ̀ tí ọba ti fi wúlẹ̀ òní jẹun bàbá yìí ó sì fi bínú bọ́ọ̀lù bàbá yìí wá lọ ó ti bí ọ látàárọ̀ ìgbà tó wọlé bí ọwọ́ àṣálẹ́ ni oúnjẹ tí ẹni yìí ṣe ó gbé fún gbogbo àwọn èèyàn ó gbé ka fọ́mọ ọmọ ń jẹ oúnjẹ ọmọ èké òjò oúnjẹ yẹn tán ó gbé ìpìlẹ̀ bàbá yìí wá wọlé gbà ẹ wọlé ń fi oúnjẹ yìí ṣòfò báyìí ọwọ́ àgbé oúnjẹ ó gbé ọmọ yẹn sọ́dọ̀ ó wá ń fún ọmọ yẹn lóúnjẹ ọmọ yẹn ṣáà jẹ oúnjẹ bí ọba jẹ ẹni pẹ̀lú jẹ èmi ò jẹ ń jẹ oúnjẹ yẹn bí àwọn sì gbá rẹ̀ láti lórí nìyẹn ó sì gba abọ́ oúnjẹ yẹn ó fọ́ ọmọ ìyá yẹn lórí ó fọ́ ọmọ bàbá yẹn lórí àwọn oṣù pín méjì lórí ẹ̀ wípé òfowó lẹ̀ èyí tá a tún ní kọ́ mú jẹ o tún sẹ́nu bọ̀ lóbi o tún jẹ bàbá yẹn wá dákẹ́ ó wọlé ọba lọ́mọdà òun ó pa ọ́ òun sì para àbùkù yìí ti tó gbogbo tó ní iná olùgbé olókòwò nígbà tó gbó lọ bàtà lọ́wọ́ sì ní ká dánwó ìṣẹ̀lẹ̀ tí gbogbo tó ní tó tán tí ẹ ò tán ó yẹ kó ràn náà lọ́wọ́ abáyé bá ń fi àdá lé e ládùúgbò ìyá ìbá sá ìgbà tó wá sá òsibí tó lè sá lọ ládùúgbò jọ ọ̀dọ̀ àwọn tó bí wa lọ àwọn àfọ ọlọ́ba foríjì wọn ọba sáwá síbẹ̀ ọkọ̀ náà yọ lọ́ọ̀kan bá má dàbọ̀ àwọn náà ọ̀hún fàdá rẹ̀ ń filẹ̀ ìgbà náà wọ́n wà kékeré títí mò ń sọ wí pẹ́lẹ́ ẹ̀sùn sẹ́gbẹ̀ wọn là á fi gbọ́ ntòsẹ̀lẹ̀ wọ́n wá ń bilé rẹ̀ pé kí ló dé wọ́n wá rògbò yẹn ló ń ṣe sọ́yìn ìwọ náà sì fọ́ àwọn ọmọ lórí wọn ò ṣe ní fọmọ lórí ó ti fowó lẹ́yìn sí ìfúsọ̀rọ̀ ọdún kan wọn ni ah, ah, ìbò ló ti fẹ́ ronú kò ní nǹkan kan náà bàbá wa nítọ̀ tẹ́ ẹ̀ bá sì ti dúkùn ọbẹ̀ kó pa kó para wọn bó sì gbọ́n tó o sọ ni wípé gbogbo tó ní ẹ pátá gbogbo ẹ pa wọn pẹ̀lú bọ́lọ̀ yóò rí pépà náà nípìnlẹ̀ nílùú ọkọ̀ ẹ̀ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn jàmá ọdún yìí ó kulẹ̀ tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí parẹ́ ẹni tí mo ń sọ obìnrin yẹn ó yà wòlé káyìn náà. تنام عيناك وهو مظلوم منتبع يدعو عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله لم تنم ẹni tí wọ́n ṣàbòsí fún yín tó bá ti sọ ọlọ́run fàṣẹ síbẹ̀ torí pé ẹni tí ó fi sọ̀rọ̀ yẹn ẹ̀mí ìbànújẹ́ ẹ̀mí pé wọ́n yàn mí jẹ torí pé mi ò léèyàn ọlọ́run ò lè pé o ti léèyàn níbo ti lọ́lọ́run tó sọ ẹni bọ́wọ́ síbẹ̀ ìwọ tó lówó tó nípò tó lágbára tó rò pé lè yan yan jẹ wọn ṣe bẹ́ẹ̀ látàbílẹ wọn ìdá. máa kó ọ̀tà ọ̀tà ìdá. obìnrin ọmọ ìyára ẹ̀. látàbí ìmọ̀nà ìgbà máa ń lò tàbí ọkọ̀ rẹ̀ máa lọ́sọ̀ nígbà ìyàwó ọkọ̀ bá ìlànà dání. lọ́sọ̀ nígbà ìyàwó ọkọ̀ bá ìlànà dání. ìyá ètò yìí lórí wọn bá gbé lọlé ẹgbẹ́ kúrò lákùrẹ́ ọkọ̀ ṣẹ̀ látọ̀dọ̀ ọkọ̀ ẹ̀ látara àdéhùn ẹni obìnrin ẹ ṣe pẹ̀lẹ́ ẹni ò ní ká ọmọ nígbà tí mo ṣe ń jì lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ọkọ yẹn náà lè pèlè ọgbọ́n tó ní yẹn ó ṣàbùsí sí ẹ̀tọ́ tó yẹ kó o fún o fún gẹ́gẹ́ bí ọkọ kò wá jẹ́ nǹkan kan bá lójú ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjà jìnnà sí ìgbà tí fìrà àwọn tọrọ rẹ̀ dójú ẹ̀ àbòsí yìí pọ̀ anabi musa wa bẹ lọ ó yà lọ. ọ̀gbàna kò mi sọ́lá amúhalìhì. anabi musa nírọ̀ ọlọ́run ìrọ̀ ọlọ́run ìwọ ló fún fìràwọ̀nà lówó ìrọ̀ ọlọ́run ọba ìwọ ló fún lọ́lá àti gbogbo àwọn èèyàn ẹ̀ owó tí wọ́n ní ẹ̀ wò fi ṣe tiẹ̀. lèyọ bí ló wà sọ bí. fi ń ṣìyàn lọ́nà lójú ọ̀nà rẹ̀ ọlọ́run ni. ọ̀gbàna kò sọ́lá amwalihim ọba báwa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ àfàwà ibùdó òfèmí wọ́n ní ṣe èèyàn lè bẹ́ lọ pé kọ́lọ́wọ́ gba ọlá lọ́wọ́ ẹnìkan wọ́n lọ́rọ̀ yẹn kún sí méjì tó bá jẹ́ ní tìbẹ̀ lọ́hún ti kéétà tó gan ọlọ́run nígbà bẹ́ẹ̀ nìkan ọlọ́run fún owó ó fún lárìsì ó fún dáadáa ọwọ́ àwọn olùkọ́ ó ṣe jóun ó ṣe jẹ́ lágbàtà kọ́lọ̀ jẹ́ gbákínì kú lọ́wọ́ rẹ̀ ọlọ́run nígbà kìí ta nìyẹn ṣùgbọ́n nìkan ó nípò ó fi ń fìyà jẹ èèyàn ní ó fi ń kọ díẹ̀ sí ọ lọ ó fi ń dá aburú lẹ̀ láwùjọ ìyẹn abọ́ ọlọ́gbà àgbà lọ́wọ́ ẹ̀ ntoni náà ló fi ń balẹ̀ jẹ́ ntoni náà ló fi ń kọjú tọ́lọ́ afọ ibùdó fòmìn wọn sọ bẹ́ẹ̀ ìtura ìbílẹ̀. anabi musa onígbẹ̀lẹ̀ ìgbẹ̀rẹ̀ lọ fìràn nítorí owó ń bẹ firaun ní owó firaun ó lọ́lá tó kọjọ ojú ẹ̀ firaun ó nípò anabi musa nílẹ̀ ọlọ́run wọlé fún gbogbo tó ṣiṣẹ́ fún yìí ó fi ń bí ti ọlọ́run lè bí lò àṣẹbí ó fi ń ṣe àwọn èèyàn àti ìwọ ọlọ́run ọba ní. ọ̀bánà pẹ̀lú sàlẹ̀. أموالهم واشدد على قلوبهم jẹ́mi rẹ̀ gbogbo tí ó fi sórí jù ní kó máa ṣe síwájú rẹ̀ ọlọ́run. fala yu'minu hatta yarawul adhabal alim. wọ́n yóò ṣèṣì ronú kúwàdà títí tí yàrá ọlọ́run bó fi wá ba ìpè tí musa fún fara náà nìyẹn ọlọ́run sì ní. kọ́lá kọ́lá ojú ìdáríkà dáhàwá tó kò máa. ọlọ́run ọba mi rẹ̀ Musa àti Haruna. ojú ìdáríkà tó kò máa. tọrọ lé fìràmù lórí mo ti gbà bẹ́ẹ̀ torí bó ṣàkóso fún yín. òbí náà lé lẹ́dínà ikọ̀ tàlú náà bí àná òun dúlímù ó ṣàbòsí fún yín gbogbo ṣe bá ti sọ èmi ọlọ́run bá ti fọwọ́ sí bẹ́ẹ̀. ìlànà aláàlẹ́ sórí mi làkọ̀dúrí. ìgbà tí anabi musa alayhi salam ó wá bẹ̀ lọ ọlọ́run ọba ní fáńtà kọ́ mẹ́rin ní ọ́n abájáró lára fìràwọ̀n gbogbo tó ṣe dáadáa kẹ́ tá ń wù ọlọ́run ọba ní àwa náà bá dé sí fìràwọ̀nù ọ̀nà ọlọ́run ọba fi mú fìràwọ̀nù ìgbà tó yá gbogbo àwọn ìjìyà ọlọ́run omídẹ̀jẹ̀ gbogbo àmì bá dúró lásán àmúlọ́sẹ̀ mú ẹ̀ ẹ̀jọ́ mọ̀dá mú ẹ̀ gbogbo ẹ̀ sáà ń ṣẹlẹ̀ ó wá ní ẹ̀fọ́ ajá yọ̀ǹda àwọn gbà kí wọ́n lọ wọ́n bá ní wọ́n máa lọ wọ́n bá ń lọ wọ́n ń lọ ó tún yá fúráànù rò wípé wọn ò lè lọ báwọn ẹja tó lọ dá wọn padà torí pé pé tí musa sẹ́fù yóò ṣiṣẹ́ tí wọ́n bá lọ báwọn ni kò ní jìyà tó bá yọ̀ǹda wọn kí wọ́n lọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n lọ wọ́n bá déwájú wọ́n rú mi níwájú náà sọ pé iná mudrakun iná la mudrakun àwọn tó ń tẹ̀lé musa wọn ni rẹ musa wọ́n tẹ̀ fìràánù ní bọ̀ lẹ́yìn omi lọ́wọ́ àwájú bó láti fẹ́ ṣe anábìyá ni ọlọ́run gbé pẹ̀lú mi ọlọ́run wá pa musa láṣẹ ìfẹ́kọ̀ọ́ náà ọ̀pá ẹ̀. wàlàkọ́rẹ́ àwòhẹ́ náà. إلى موسى أن أصل بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا ọlọ́ọ̀bọ́n بنا ولا aláṣọ موسى Musa kọ́ mọ́ ọkọ àwọn ènìyàn rẹ̀ lọ tó bá ti débi omi òkun kọ́ ọmọ gbàgbẹ́ lọ ó sì máa fún sí méjì. fọ́bìnrin bí wọ́n ń tọrí kan òfin báyìí ọ̀bẹ̀sẹ̀. ọ̀nà fún wọn nínú ibùdó òkun yóò sì di ẹ̀jíjẹ ní ọ̀fìn dárò kan wà látàfàṣà ọlọ́run ọba ní Musa ẹ má bẹ̀rù fìràwọ̀ ní báyìí ẹsìn tó sáré buhaya ní fìràwọ̀ ń gbé bọ̀ àwọn sì ń rìnsẹ̀ lọ wọ́n ń wo fìràwọ̀ lọ́kọ́ lọ́nà àní ẹ̀ mọ́ báyìí ẹ̀mọ̀lù látàkọ́ fìdárò kan wàlá. látàkọ́ fìdárò kan wàlá tàkọ́ ṣá. ìwọ lọ ń bẹ̀rù pọ́tà ti dẹ́yìn rẹ ọlọ́ọ̀ni kò lè bá ọ. fàtìbà àwọn ìfẹ́ àwọn ògèrò gbogbo di. ọlọ́ọ̀ni rí pé wọ́n ti kó sínú omi ti pín méjì. fàtìbà àwọn ìfẹ́ àwọn ògèrò gbogbo di.